àwọn ìbéèrè ìbéèrè fún àwọn ìbéèrè ká nílẹ̀. ẹ máa fi fún àwọn ìbéèrè tẹ máa ń ṣe àwọn kan tí mi nídáhùn lójú ẹsẹ̀ mo ní kẹjọ kí n ṣèwádìí. ìkan náà ni pé téèyàn bá di ààyè kan bóyá bíi ṣọ́ọ̀pù ìtajà tí ó lẹ́tọ̀ọ́ fóun láti fi wájú ẹ̀ rẹ́ǹtì fẹ́lòmíì tí òun ṣe òun ni landlord ìkejì ọmọ ọmọ sùlẹyìn mi ò bí àwọn around well tí n bá ti dáhùn ẹ káwọn náà máa gbọ́ lẹ́nu àwọn tọ́lọ́ba ní káwọn àmì wọ́n ṣèbéèrè kan lórí facebook wípé aya suratul ahzab tọ́lọ́hún ti ka àwọn tí wọ́n lè jẹ́ mahram obìnrin ó ka àwọn ẹ̀gbọ́n àbí àbúrò lọ́kùnrin àwọn wá ń béèrè pé tẹ́gbọ́n àbábúrò lọ́kùnrin ẹ bá jẹ́ christian tó lè jẹ́ mahram fún fitra mo ní kẹjẹ́ kí n yẹ̀ wò. ìkẹta kìí ṣe pé béèrè ẹ̀ pàtà um, aṣàkíyèsí látara ìjókòó tá à ń ní pẹ̀lú àwọn ọlọ́kọláya wípé àwọn nǹkan kan wà tẹ́ tó dẹ̀ ń da léru so màá fẹ́ mẹ́nu bà á ní ṣókí instead of uh, a completely new topic nínú ìwé tí à ń lò tẹ́lẹ̀ rí. so <clears throat> tí bá dáhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí tán màá fún aláàyè á béèrè questions lágbára ọlọ́run ọba. mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè ilé ìtajà ta rent lọ́dọ̀ landlord tó dẹ̀ jẹ́ pé ó pọ̀ nínú ìṣe àwọn èèyàn wípé nígbà míì ẹni tó jẹ́ tenant òun náà tún ní tenant dá tún gbà síwájú ṣọ́ọ̀pù yẹn pé kó máa sanwó fóun bó ṣe wádìí lórí ọ̀rọ̀ yìí salamu alaykum àròyé yìí ń pọ̀ jù lórí ọlọ́run ọba gbogbo nǹkan tí ń ṣe alẹ́pọ̀ fún ju wákàtí kan àtààbọ̀ lọ ẹ jọ ẹgbẹ́ táwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa lè gbọ́ sẹ́yìn bá ń sọ̀rọ̀ wọ́n fẹ́ ní kẹ́ ẹ dákẹ́ ẹni wọ́n ṣe ń sọ̀tù sí tuntun tó láì dákẹ́ náà téèyàn bá rẹ́ǹtì àyè kan ó jẹ́ lé o ó jẹ́ ṣọ́ọ̀pù o ó jẹ́ open field o ó máa ń ládéhùn tó wà láàrin òun àti landlord bóyá nípa owó sísan àti nípa bó ṣe fẹ́ ká lo ààyè tóun yá wa yẹn. wọ́n wá ní nǹkan táwọn àáfàá sọ ni pé tí tẹ́nà ń bá fẹ́ gba ẹlòmíì ní tenant kò pọn dandan pé kó sọ fún landlord náà ṣe ẹgbẹ́ mi dáadáa o kò pọn dandan pé kó sọ fún landlord ṣùgbọ́n kò gbọ́dọ̀ parọ́ ẹ̀ tí landlord bá béèrè sẹ́ni pé problem nìyẹn wọn ò ní dandan ni ká sọ fún un ṣùgbọ́n tó bá béèrè a gbọdọ̀ parọ́ ẹ̀ ṣùgbọ́n torí pé píparọ́ yẹn one aida kó máa àkọ́kọ́ náà a ti mọ̀ pé situation pa fààyè kan rent fún yàn kò sínú àwọn ààyè tí wọ́n sọ pé mùsùlùmí ti láǹfààní láti parọ́ ṣe rántí àwọn aleykum salam àwọn ààyè mẹ́ta tá a sọ pé wọ́n ní aleykum salam tí wọ́n ti nígbà láàyè wà fún apá lè parọ́ ṣé a rántí wọn ok ó dàbí fáwọn kan ò mọ́ ààyè mẹ́ta òjíṣẹ́ ńlá sọ́lọ́lá sẹ́lẹ̀ sọ́pá lè parọ́ ó ní kínní tábáyà lójú ogun torí pé gbogbo ń tá à ń pè lógun ètò ni ó kàn jẹ́ pé tí mùsùlùmí bá ń jà á tó ń bá kẹfẹ́ rí jagun ọlọ́run ó máa kọ́ láádá kéèké tó bá dá lójú ogun torí pé ète tọ́lọ́run ọba lọ́wọ́ sí ká fi borí ọ̀tá ni. so tá a bá wà lójú ogun wọn ò ní ká sọ òdodo nípa bóyá ibi tá a kó nǹkan ọ̀já wa sí iye ọmọ ogun tá ń bọ̀ á fi bá ọ̀tá jà rárá. the more tá a bá fi nǹkan pamọ́ fún wọn the more ó likely ká lórí wọn so ànábìíní lójú ogun a lè parọ́ ibi tá a sá sí. Si, fọ́ọ̀kà bá béèrè pé bó ló á ní responsibility ká dáhùn pé báyìí ibi báyìí mo sá now situation kejì òjíṣẹ́ ńlá ní láti fi tún àárín ẹni méjì tí wọ́n jọmọ ọ̀yá ṣe tó jẹ́ pé tí kìnínní bá gbọ́rú tí ìkejì ń sọ nípa òun kò ní tán nú ẹ̀ so tó bá béèrè pé ó mù nígbà tí ẹ lọ rí sísá ẹ kí ló ń sọ ẹ ní sọ fún pé sọ pé láéláé over my dead body mi níbẹ̀ pásítọ̀ yẹn kò ní fẹ́ mú ẹ̀ so ẹ sọ ń tẹ́ ọmọ kó máa wò ó náà gbọ́ nípa ọmọ ìyá ẹ̀ ẹ tún lọ bá tọ̀hún náà ẹ tún sọ dáadáa fóun náà so irọ́ ta apá àyè yẹn irọ́ tọ́lọ́hún ọba ò ní fìyà ẹ̀já wa ni ìkẹta òjíṣẹ́ ńlá gbà wá láàyè láwọ ọkùnrin pé a lè pa àwọn irọ́ kan tó wà hamlet fáwọn ìyàwó wa. àwọn irọ́ tí ò mú palára dání bíi kíni even tó bá dàbẹ́ ni pé ìfẹ́ ń ṣe bí ẹni fẹ́ máa dínkù díẹ̀díẹ̀ nípa èèyàn síyàwó ẹ̀ àfẹ́ kó sọ fún un pé dàlí ìfẹ́ yẹn ti ń lọ o obìnrin máa ń pùsọ ọkùnrin dé lẹ́gùn yẹn gbà míì tó bá rí i pé the only way tóun lè fi correct yẹ ni kóun sọ bóun ṣe ń feel ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ládàámọ́ lọ́kọ-láya ni pé inú wa máa ń dùn tí bá sọ fún wa fáwọn nífẹ̀ẹ́ wa ànábì fààyè ẹ̀gbà wá pé ká sọ fóbìnrin pé a nífẹ̀ẹ́ pé kódà tó bá dàbẹ́ ni pé kò tó bó ṣe ń jọ pátì ìfẹ́ yẹn hàn ju bó ṣe mọ́ lọ àwọn afáàfin yẹn ṣàpèjúwe àwọn ààyè tán ti gbà wá láàyè pé ká parọ́ so ẹni tí ó rẹ̀ǹtì ilé tẹ́lómi ìfẹ́ wa rẹ̀ǹtì ẹ̀ lọ́wọ́ ẹ̀ a sọ pé dandan ni pé láńlọ́ọ̀dù gbọ́dọ̀ mọ̀ sí ṣùgbọ́n kò gbọ́dọ̀ fi pamọ́ kí láńlọ́ọ̀dù bá béèrè ní èyí tó ṣòro pọ̀pọ̀lọpọ̀. ìkejì wọ́n ní ó ń láti sọ gbogbo májẹ̀mú tó wà láàárín òun àti landlord yẹn nínú contract tóun àtẹnitóun náà tún fẹ́ gbà fún àjọ sáìn. wọ́n pèjúwe kí landlord bá ní ẹ̀yin fámìlì yìí mo rí yín pé àwọn láńlọ́dọ̀ máa ń bẹ̀rù fámìlì tó bá pọ̀ láti gbà sílé wọ́n ní sọ́kàwé pit àwọn a máa yára kún sápèjúwe àwa ń bẹ lọ́n kọ́lọ́n jẹ́ ká pọ̀ ní ọlọ́màjà máa dínkù tó bá wá sọ fún yín pé mi ìfẹ́ kẹ jẹ ní mẹ́wàá lọ ẹ̀yin dẹ̀ ti pé mẹ́sàn-án nulẹ̀ yín ẹni tẹ́ bá máa gbà ní tẹ́nàǹtì fóun náà má tún so wá gàn wá torí tó bá ń ṣe yẹn ẹ ti ń jàǹbá àdéhùn tó wà láàrin àti landlord tó bá jẹ́ pé àdéhùn tó wà láàrin àárẹ̀ yìí pẹ̀lú ẹni pé òkè ìgbà báyìí ló ń fẹ́ kẹ́ ẹ máa pa náà ta àbí kẹ́ ẹ máa tan náà ta ẹni tẹ́yìn náà bá gbà ó gbọ́dọ̀ pé àdéhùn yẹn ní ṣókí wọ́n ní kẹ́ni téèyàn fẹ́ gbà kó jẹ́ pé ó rẹ́dì láti pé àdéhùn tó wà láàrin àwa àti original landlord báwọn àfáà kan tẹ̀ ṣe sọ ni pé kó jẹ́ni tó tún dáa jà wá lọ kó má jẹ́ni tó tún burú níwà jà wá lọ ìtumọ̀ kó jẹ́ni tó dáa jà wá lọ ni pé ohun táwa gan ò fẹ́ sọ pẹ̀lú landlord yẹn òun gan á tún fẹ́ sọ pé tá a bá lè kí àwọn májẹ̀mú wọ̀nyí one pé a ní parọ́ fáwa la ni àwa two gbogbo àdéhùn tó wà láàrin àwa àti láńlọ́ọ̀dù yẹn contract tó wà láàrin àti tenant àgbà kò ní mú àjàmbá ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó ní láìsí ń bẹ̀. now iye táwa wá gbé fún báwo ni kó ṣe tó báwo ni kó ṣe mọ́ wọn ò sọ pé iye kan ni maximum iye kan ni minimum ṣùgbọ́n dèmi lójú tó bá jẹ́ pé iye táwa gbélé yẹn fún ẹni tá a gbà ní tenant síbẹ̀ ó ju etí landlord fún rẹ̀ gbà lọ́wọ́ wa lọ. Lo tó bá bi wá kò láìpẹ́ ká fẹ́ sọ pé tẹ́nàntì ni. tó ti yé so àwọn aburú tó lè wà ń bẹ̀ ta ń láti kì wá ń lọ ẹ̀ nìwọ̀nyẹn. kò fẹ́ ẹsẹ̀n tí a ṣe tí ò ní wà compel ti parọ́ kan àbí míì. téèyàn bá ti di pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹni fẹ́ gbàyè yẹn bóyá kéèyàn kọ́kọ́ rí láńlọ́ọ̀dù náà pé mo ronú sí pé àti máa sanwó bí ilé máa rọrùn mo fẹ́ fi ìtayẹn rent

nípa pé ṣé mahram tí kìí ṣe well ẹ jẹ́ ìran yín létí àwọn wo lọ́lọ́run ọba pè ní mahram kí la fi lè dá mahram mọ̀ a ti ṣe lọ́gbà marriage nígbà tá a fi ń treat marriage fún wa pé principle kan wà tá a máa fi mọ ta ni mahram ta ló lè jẹ́ mahram ta ni lè jẹ́ mahram unfortunately ìkànnì àwọn ọmọ ẹ̀kọ́ mi ló ń ṣiṣẹ́ lénìí ìkejì wọn ní bóyá ó jábọ́ lọ́wọ́ ẹ̀yin sisters ni mo sọ fún àbẹ́rẹ́ ẹ̀kọ́ ẹ̀yin kọ́ ló ti jábọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ ńlá takùn wọn ló jábọ́ ẹ̀yin ọ̀hún sisters ló máa jẹ́ mo ní wẹ́ ọ̀ dé mi lójú pé ọ̀rọ̀ wọn kọ́ torí àjọ wàá mìíràn ká fi túká ni so a máa mọ́ nìjẹ́ ọkàn yìí so question kejì ni pé ta ni mahram kí la fi ń dá mahram mọ̀ ṣàrántí principle yẹn ta fi ń dá mahram mọ̀. ẹ̀jẹ̀ gbogbo ẹni bá bá ní tán. àwọn ọmọ ìyá méjì ọmọ ìyá méjì lọ́kùnrin àti lóbìnrin àwọn ọmọ táwọn bá bí ṣé wọ́n bára wọn tán àbí wọ́n bára wọn tán ṣé wọ́n lè jẹ́ mahram fúnra wọn ajẹ́pẹ́jẹ́ kan ní ansa. bí ǹgbọ́ ẹni téèyàn ò lè fẹ́ ẹni gbogbo ẹni téèyàn ò lè fẹ́ kọ́ ni mahram tí n bá fẹ́ sí sàkánsìn